الذي من يبخل علماء ولم تكن إليه يهد سمن وجعلوا يقينا يحزن أحد وهيئوا قلبا بالفتشوى قلب فتتبارك الإنسان ما تولى واتبعت عبدك عن ذنبه وعن جرمه ويبقى الأرض لا يطوله ولا شريك له فلتكون كل عظم مخلوق قلوب العباد إذا أنفقهم sábàbí mo sì dé. Abáyé náà máa bí òun àti ọmọ ìlú pẹ́lú ìkóró ẹgbẹ́rún. Ìgbẹ́pọ̀ láti àwọn ọ̀kan pẹ́lú pẹ́lú ìlà ọ̀rọ̀. Alúgbàgbà ni wọ́n bàbá nínú àgbà ọ̀rọ̀ òṣèlú ní Alúgbàgbà ni wọ́n bàbá nínú àgbà ọ̀rọ̀ òṣèlú ní والله ما خاب ما يمشي على أثره ورتب عهدا والله والله ورتب عهدا والله والله إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله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 sọ́rọ̀ tó lè fásẹ̀ láti ṣàlàyé nínú àwọn ọlá tí ń bẹ fún àwọn àbá àmẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam rùmọ́ọ́mẹ́ bá bá kó wọn pọ̀ bá fojú gbogbo wọn bí ọ̀kan nínú sọ́ọ̀tù lè fásitì àyà tó kán yẹ ìlà ń bára yìí láti fi ìdí ọ̀rọ̀ wa múlẹ̀ tọ́fẹsẹ̀ dáadáa pẹ̀lú ẹ̀rí máa jẹ nínú ọlọ́ náà láti máa tẹ̀síwájú lónìí أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم

زرع يعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا اللهم صلاة الاجتزاء أفكارتين كافنا سورة تقول تجدد الكاف صلاحيتين آية تكيل الله من محمد الله من كل من هو أنا بشر مثلكم èèyàn lèmi náà bẹ́yìn ṣe jẹ́ èèyàn àmì ẹ̀ṣàrún mísìlò fún abára ní mísìlò sí mẹ́lẹ́kà bẹ́ẹ̀ ní sáàtà àmá ìyàtọ̀ tí ń bẹ láàrin èmi àtẹ̀yìn ni pé ìlú ha ìláyà ayọ́lẹ̀ ń ṣẹ́ bí mi ìdíjọ́ ti ṣe ọlọ́run rẹ̀ sí ní Ṣọ́kí tọ́lọ̀ ní ìwí fún ìgbé àmìrìnà ìlàmù fún ìlàmù wà rí ẹgbà ti gbọ́ yé. Olúra ayé o, ọ̀kan ṣoṣo ní ìlàmù fún ìlàmù wà rí. Bàbá ń dá ẹ̀rọ òjò ìjọba ẹ̀rọ ti. Ẹnikẹ́ni tó bá nírètí

tí ọlọ́run bá ní ti ọlá ọlọ́run bá ní ìjà ayọ́ olùsámi lọ́dún olùsámi ní parí ẹ̀ ọlọ́run ní ẹni ní ẹni mọ́ Orí ìjìnà ìsọ́lọ̀ fún súnmọ́ gálẹ̀ máa. علم أن لن تحصوه علم أن سيكون منكم قال آخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله وقرأوا ما توسع منه فأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير مجنون وما تقدموا لأنفسكم من خير تجدوه حينها ومن يرجو لقاء يرجو لقاء ربه فليعمل عملا صالحا tó bá ti ń nírètí tó nígbàgbọ́ pàpàdé ọlọ́run níjọ́ kan jẹ́rọ náà ti sọ wípé máa tún kọ́ sí ìwòye áńkù sí ìwé náà fẹ́ràn tẹ́jì ìwò rẹ̀ ìdàgbà gbogbo tẹ́pá sì síwájú lẹ́ṣà lápapà díẹ̀ lọ́dọ̀ wọn. Ọlọ́run ẹ̀ṣẹ́ ẹjẹ́ mú mi ní ìpàdéyà mẹ́lmọ̀ àmẹ́lá sọ́ọ̀rẹ́ àti ìpẹ́lú ìwájú iṣẹ́ eré. ولا يشرك بعبادة ربه أحدا وأخذ بيشه جد pẹ̀lú ìmọ̀rùn-ún pẹ̀lú ọlọ́run yusuf ṣíkì ìbára ti rọ́pì àáyé ó ń lọ gbọ́dọ̀ ṣe ti kíláàsù ìbára àrùn ilẹ̀ àmàlì lílẹ̀ wọ́ṣẹ̀dá yóò sàpọ̀ mọ́ ṣẹ́yẹ fọ́mọ́ tó bá ti lè ṣàpamọ́ akẹ́kọ̀ọ́ lọ sí òbá jẹ́ pẹ̀lú ẹ̀kọ́ yóò ṣàlábà pàdé ìjẹ́ ìjọ́dọ̀ ọlọ́pọ̀ àpẹ́lọ́ wọ́n àpọ́mọ̀ àjìrọ̀ orí ẹ̀sùn tó tóbi jù tí ìyẹn lè ṣàlábà pàdé lọ́dọ̀ tání lọ́dọ̀ àbá ìhànàwó ìwọ̀ta àdá ọlọ́pọ̀ fún wa ní alàtàgbóyọ́ rẹ̀ ọlọ́wọ́ bá tẹ̀síwájú lọ́rọ̀ ẹ̀sùn محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم بدون القرآن إنها إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا فمن شاء اتخذ إلى ربه سبيلا kó wọ́n ọ̀nà ibùṣẹ́ sí olúwa rẹ̀ mọ̀. ọ̀nà tí ó wù fún ẹ̀yẹ́ pé ọ̀nà tí ó padà sí ni ọ̀dọ̀ ọlọ́run kò ṣẹ́rí tó yọ ọ̀nà ọ̀nà tí ó wọ́n ṣe rí o ní pé kó mọ̀ ṣe dáadáa kí ni dáadáa kọ́kọ́ ó jọ fún ìbọ̀lọ́ níbàmú sí bí ẹni tó ní kó jọ sí ìṣe ní ó ṣe tó bá ti ṣe níbàmú sí bí ẹni tó ní kó jọ sí ìṣe ní kó ṣèjọ sí yẹn kò ní ìgbà tí ó bá ti gbà kò sí dáadáa yẹn lọ́wọ́ adájú tó sọ wípé من أحدث في أمرنا آذاب ليس منه فهو رد أي مخلوق Wọ̀lọ̀wọ̀lẹ́ wọ́n tó ní ẹ̀sìn kó ṣe ní kó ṣẹ̀sìn ní kó ṣe tó bá ti ṣe bẹ́ẹ̀ kò ní ìgbà. Tí ò bá ti ti gbà á kò ní ìgbà lára lórí ẹ̀kùn lọ́pẹ̀ láṣẹ̀dà ẹlọ tẹ̀síìrì lọ́dọ̀ àwọn obìnrin oníṣẹ́ bá bèèrè pé àwọn olórin bíbíà bíbíà èdè lárúbáwá ni ẹsọ fáwọn aláṣẹ ìdá àwọn olórin bíbíà ìtumẹ̀ láláṣẹ ìdá yẹn pé iṣẹ́ mọ́ ń ṣe ọlọ́run ní gbà kí nìyí kò bá bọ́lọ̀ tó ní kó ṣe sí ní ó ṣe kú bàbá kan rí fáyà lẹ́nu iṣẹ́ ó lo 35 years pé olóṣèlú bẹ̀rẹ̀ iṣẹ́ tó wá pọ̀ ọmọ ọdún mẹ́ta dé ìpọ̀mọ̀ ọgọ́ta ọdún 57 kò ní ìkọ̀ọ̀fẹ́ kankan ọkọ̀ ọba kankan ọ̀sá àdọ́rọ̀ ọ̀sá lẹ́sẹ̀ òkun lọ ògbò tí tí ó ń wá dọ̀gá ti bí ẹ wá ní kí ló fẹ́ ṣe ní ìpínlẹ̀ wọn máa ṣe ìgbìyànjú kò jí láàrùn owó tí ìjọba ń san fún ọgbọ̀n dé gbogbo àwọn ọmọ ló ti jáde sẹ́ẹ̀sì wọn ti dọ̀gá ọ̀gá ní àbúrò ránṣẹ́ tó kí fẹ́ fi èyí tó gbà tẹ́mi ní pa ìyàwó ọ̀gá ọ̀gá àwọn nọ́ọ̀sì lórí ìpáyà kò sí tó ń wọ̀ṣẹ̀ dé gbogbo àṣùgbà wákà mẹ́wàá mẹ́wàá méjì ní kí ẹ ní nà tó bá ti tán tó bá ń gba tẹ̀sùbá ránà láì nípa lé lọ́gbọ̀n mọ́kàndínlọ́gọ́rùn lówó gbọ́dọ̀ kọ̀ọ̀kan sí ránà láì mọ́kàndínlọ́gọ́rùn alihamdulilayi mọ́kàndínlọ́gọ́rùn aláàbá mọ́kàndínlọ́gọ́rùn tó tó wọ lọ́bí tán gbogbo wọ́n ṣe ṣe wàhálà yìí wọ́n kà multiply by eleven ojoojúmọ́jì aláwọ̀ ní ìgbàlọ́ ẹ̀ lórí tí sọ́jú ọlọ́run mo lọ́gbọ́n jù ọ lọ ọ̀rọ̀ yé mi jù ọ náà lọ àwọn tó ń ṣore fún bàí mẹ́wàá ló bá ní àmọ́ ṣe ìsọ́lọ̀ bá ti ní ká ṣe gangan ní ká ṣe kámọ̀fọ́gbọ́n ti àlàá ètì mẹ́rin aláàkíyèsí aláàkẹgbọ́n yá àìlàmù mẹ́rin ọ̀làkọ̀ ọlọ́mẹ́ta tó dá wà mú bàbá fí ìbò aláàánú ni ọ̀bí rán alámọ̀sán ni tí ẹ tó fẹ́ fi kún ẹ tó sọ pé kò yẹ ọlọ́run méjì tó bá ń kánjú àgbórẹ̀ mẹ́wàá tó bá lè ṣe mẹ́wàá mẹ́ẹ̀dọ́gbọ̀n tó bá lè ṣe mẹ́ẹ̀dọ́gbọ̀n ọmọ ó lé mẹ́fà tó wà ní ìṣúná láti ṣàlàyé aláàmúlìláì náà bẹ́ẹ̀ aláàbá mẹ́fà tàbí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 79 tàbí mẹ́tàlélọ́gbọ̀n tàbí mẹ́rìnlélọ́gbọ̀n tó bá ti ṣe kọjá kò ní ìgbà ètò ní a ṣe gẹ̀ẹ́gẹ̀ ní káàmù ṣe ìdí tó ní ó ti ṣẹ́ ní ẹ ṣe láàrùwà láti bàbá yẹn ṣe jẹ́ sáṣe ìdàgbé ni a sọ pé orúkẹ bí yàtùmọ̀ owó dáálẹ̀ fún rẹ̀ la sọ pé tẹ́lìkà láàrù káwọn owó ní bídíà tó dáálẹ̀ láàrù bídíà ìdíláwà ẹnìkan ìwọ̀n ọlọ́run ti wá lára lẹ́ṣì ìdánú lórí náà fọ́mì ìyá ìjú lè kọ́ Máa ṣiṣẹ́ ìbọ́lọ̀ ṣe ní kó ṣe wá láti ní ṣe ní ẹgbẹ́ ọ̀dọ̀ ìrọ̀lẹ́ ìgbẹ́ pẹ̀lú ẹ̀kọ́ tó bá nọ́ọ̀lì fáyà ní ẹ̀kọ́ ṣíríkì ìmọ̀ràn púpọ̀ ẹ̀rọ nọ́ọ̀lì fáyà yóò sọ sẹ́yìn ẹ̀dùnkú yóò sọ gbogbo ìjìnlẹ̀jú rẹ̀ lókù. Ẹ̀bá ti wọ́n fi máa ti ẹbí lẹ́nìkan ní àwọn òṣèré ìgbà ìlú òkè ó sì ń kù láyé àwọn mathematicians ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá sọ ní tó fojú ara rẹ̀ ní tí ó wà sọ jẹ́ ìgbé bó máa rí one zero times zero one times zero ten times zero hundred times zero one thousand times zero one million times zero one billion times zero one hundred billion gbogbo nǹkan bá láti mọ̀ sí láòrò kí ló dé bẹ́ẹ̀ àjíǹkà bílíọ̀n pọ̀ náà kò yẹ kó ti zero tó bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ tẹ́mi yẹn ti ṣe ẹ̀rọ ájì ẹ̀rọ kírun ó ṣe gbogbo ẹ̀ kó ṣe pọ̀ yín ẹbọ ní zero tó bá ti lè ṣe ẹbọ pẹ̀lú ẹ̀ pé yóò dòdò nípẹ̀lẹ́ bí one times zero ṣe jẹ́ zero bí billion times zero trillion times zero ti di zero náà ni ájì times zero zero ìran times zero zero ààrẹ yíyà times zero zero kí ni zero yẹn ẹ̀bọ̀ simple explanation it's a nullifier fún èdè yẹn ẹni bá ń kọ program ti mọ̀ tó bá ti ṣe mistake tó bá ń kọ program wọ́n dàbí ó lọ tún tó lọ initialize pẹ̀lú zero gbogbo tó bá gbé sínú program yẹn zero láti ọgbọ̀n wa àbílẹ̀ ẹ̀kọ́ ni àwọn ọ̀gáyìn ṣé wọ́n ní ṣé bẹ́ẹ̀ ṣíkà ló ṣe ṣé wọ́n ní ìgbà tó ṣojú báyìí tó wù mí pé ọ̀rọ̀ yẹn kọ̀ rẹ̀ mi èdè tó wá yẹ ó ọmọ ó béèrè náà rẹ̀ tí ò bá tó bá tó bá rọ̀ jù ẹ́ torí ní gírí tó ṣe ní ولا تشرك بعبادة ربه أحدا وتزواج بتاعت الله ولما أنت سرعي أنا Ọlọ́run àwọn sọ̀hábà, Súra 48, Aya 29, ìyẹn láyà tó kẹ́ ìṣúra yìí. Súra kejì dín ní àádọ́ta, Aya kọkàndínlọ́gbọ̀n. Sọ́ọ̀pù fásitì ẹ̀lọ́ ẹ̀ṣì bàbá tí ń ka ẹmọ ṣì náà bàbá tí ń sọ tó wà ní fóònù kòránì wà ní sẹ́ni ó bá máa ká sí ògbé lọ wá mú àwọn táwa dá padà mọ́ mú lọ lé o jẹ́ o lè gbà díẹ̀ sọ́wọ́ ìyẹn máa ń gbà díẹ̀ sọ́wọ́ ní ọdẹ tó bá dọ̀ ládá padà ìyẹn ni pé o ń jí ṣùgbọ́n gbà tó wá délé wa ò pé ah, sọ̀rọ̀ náà lèyẹn tó ń jí ni ìbá àárọ̀ làwọn kò dábàá á kí ló dé ṣe ń dábàá yẹn láàárọ̀ mo mú un lọ lé òní lọ kó gbàgbé mo mú un lọ lé lánàá kó sì dábàá yẹn láàárọ̀ ìpínlẹ̀ alhamdulilayi ṣe sáà lọ ẹ̀ wọ́n tún sọ wọ́n tún sáà lọ ó jí ni o ìgbà tó wá gbé lọ ọ̀gá tó lè tó wá tún wọ́n dá padà láàárẹ̀ wọ́n ni a ṣe jẹ̀sáàkà láàárẹ̀ wọ́n kò ṣàgbà fún èèyàn kàjọ gbólóhùn mo jí gbóòlù mo mú láti tẹ̀gbé mímú tó túnmọ̀ sí jíjí ó tó túnmọ̀ sí èèyàn òjì pàárí ìdúnú ọlọ́run sàánú wa tó náà fẹ́ bá fẹ́ tú wá níbi àwọn oríṣiríṣi láwọn àfáà pé ọ̀nà ó ní máa ṣàtúnṣe

ó tún túnmọ̀ pé kò jí àwọn tó wà tí ó wà sẹ́mi wọn ni pé ó jí ìwọ nìkan ló mọ̀ tó mọ̀ jíjí torí náà èdè ṣòkù rán ẹ̀kọ́ kìíní ẹ̀yẹ ọ̀pọ̀lọpọ̀ bàtà àríjì ní ọ̀nà tó lálàyé táàmù lọ́wọ́ àwọn olùsára láni ẹ̀ Jésù ó ní ti ti tó kan tààríìbì ló ẹni oníkàmọ́ ìsànwó orí ẹmọ owó wa wọ́n sì fún lówó àwòrán tání èyí àwòrán kẹsàrì lọ́ba róòmù orúkọ orí ẹnu ó sì yàwó ara rẹ̀ sówó ọlọ́ọ̀mí tiẹ̀ tọ́lọ́ọ̀mí zàká kẹsàrì lọ́ba owó orí ara sí ẹ̀sùn kéfàrí kò kéfàrí kò sọ pé ẹ lọ san owó wọn yẹn tó parí ìdí ló ń sọ káwọn ọlọ́pàá kéfàrí mọ́ bá wọn mú ó dàbí tí president nàìjíríà tí ó fi ara ẹ̀ sówó wọ́n fẹ́ tún àwọn jáde ní ó wáyà rẹ̀ pé àwọn ọmọ náà ní ọláwòrán tí wọ́n ẹ́ kó ti ní wúlò tààrí tọ́lọ̀ bá lè ẹ̀yìn lẹ́lọ tún sọ́dọ̀ ara ipò orí Sọ́nà kò sọ pé kí a lọ máa rúbọ báwọn èèyàn tí máa tún kí. Ẹ bá mọ lúgà tó sì mọ ṣẹ̀ríà tó gbé lè tó tún ní máa ṣẹ̀ríà ọmọ gbé kò ṣẹ̀yìn kan bẹ̀rẹ̀ kò sọ pé kí ó lọ ṣẹbọ. Ṣùgbọ́n tó rí pa àwọn tí ò ní pọ́tàkì tì nígbà ìgbà káàgbà nǹkan kan Àwọn tání àwọn sọ̀hábà. Tẹ̀síwájú jẹ́ ẹ̀rọ tó jàdá ó ìwọ̀n ẹlẹ́ni tó lọ lórí kalẹ̀ fọ́lọ̀. يبتغون فضلا من الله ورضوانه Gbogbo ìfẹ́ kọ̀kọ́ wọn bọ́lọ̀ jẹ́ ń bá ń pè ní òkú, àti forí kanlẹ̀ wọn bọ́lọ̀ kò sí táwọn torí rẹ̀ ṣe kò sí ti jẹ́ bí wá fọ́tílá mílà ọ̀rẹ́ ọlọ́run làwọn wá sí ìyọ̀lọ́ ọlọ́run làwọn wá tẹ́fẹ́ يبتغون فضلا Wọ́n rí pé wá rán àti yọ́nú ẹ̀ nínú wọn rúgbù nínú wọn sùjúdù. Àwọn òsùjúdù lórí lára bí i bá lè rí wọn pẹ̀lú ọlọ́pẹ́ wọn. Àwọn òsùjúdù lórí lára bí i sọ pé tó bá ti ṣe bẹ́ pẹ̀lẹ́ ohun dráìbà kìí kírun ṣùgbọ́n mọ̀ pọ́gọ́ àwọn àdìsúnlẹ̀ ní máa kírun tó wá ti wá gbé ó wá gbọ́gà travel ó ti wá ìtẹ́ kírun gan iwájú mọ́tò gbẹ̀gbẹ̀ lọ́gbìn yóò tó sí yóò tẹ̀lẹ̀ ní kírun èyí tó yẹ kó tẹ̀tẹ̀ sẹ́yìn ọkọ̀ kó fi ṣe tóbi ọkọchị ṣe gàgá ama ò ní rí tọ́gbà bá jáde ní ọ́fíìsì tó lọ yóò á lọ ọkọ̀ níbi tí kò sí tí ó wà wájú ọ̀gá alágbàgbó kírun èyí táwọn àwọn tàbí náà sọ ẹ̀gbọ́dà wọ́n lè tó pé tó fẹ́ fẹ́ tó ń lò já

wọ́n lánàá bí ìgbà ní àwọn sàádé ní ogbó orí tó bá ń kàgbé yóò wá pẹ́ lórí ìrò dáadáa Gbẹ́dẹ̀ bàbá mi, ó fẹ́ fẹ́ yà. Àwọn àdé òṣèlẹ́ يبتغون فضلا من الله ورضوانا àwọn ọmọ gẹ́gẹ́ ní ilẹ́sì tí wá kiri pé àwọn afọ́ nínú mọ̀lẹ́ lẹ́kṣọ́rà kìnnìkà yóò mú tẹ́sù bá àdá ní wá kí àtàwọn obìnrin tẹ́sù bíu wọ́n ní ilé kọ́jú àwọn tẹ́sù bíu dání jẹ́ kẹ́ àgàgà tẹ́yẹ jẹ́ mọ́mù yunifásitì jọba wá jẹ́ lẹ́kṣọ́rẹ̀ kó ṣe ń kíjì wọn sáà lẹ́kùn wọn sáà lẹ́kùn mo wá sí mọ́ ẹ̀jẹ̀ ní eré olùkọ́jú Yáàbẹ̀ pàbò ní fọ́tìlẹ́. ní orí ọlọ́run orí ní ẹ̀sẹ̀ àtàrí wọn yẹ́dí ojú wọn ní àtàrí ojú látara orí pa ìforí kanlẹ̀ lójú ṣùgbọ́n bá tí wọ́n bá padà ṣàlàyé pé ní dúdú lórí òtúmọ̀ sí ìforí kanlẹ̀ bá rí ojú ẹni tí ń kírun tó jẹ́ mú mi ní fún ewu fún èèyàn tí yóò ti mọ̀ ní eré lẹ́nu tí ń bọ̀. ṣe bá tó bá rò mọ́ sí lónìí ṣé bá bá rí àwọn area boys tí wọ́n fi rúgbọ́n wọn lẹ̀ bíi ti súnà àìmọ̀ pé bọ̀bọ̀ tó ń bọ̀ yìí kìí ṣàfà lórí àwọn ìṣèkèrò. wọ́n gbọ́nà irun gbọ̀n àní ńláńlá ní láti máa bá tẹ́lẹ̀. ṣùgbọ́n lóde òní ṣùgbọ́n tára bá wà ẹ̀ ní àmì ní gbẹ̀mọ́ ni àmì sọ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà ta bá rà má àmọ̀ bá ti sọ̀rọ̀ bá rẹ̀ kàkà tó fi wá rẹ̀ yí padà sí dúdú tó para olùdú àlóbi ní sọ wá ó ní tó yàtọ̀ sí dúdú kó nípa páláró tó yàtọ̀ sí dúdú ẹ̀rọ àbáṣú náà ẹ̀jọ̀ mọ̀ ló kọ́lọ̀ míì ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìgbó sí kìíní báyìí bíi pink mọ̀mọ́ lò. ti ń gbà pápá á ti mọ̀ ní olóòjò báyìí èèyàn sì mọ̀ pé ẹgbẹ́ ìṣe pàpà. ọlọ́run sàn wọn látòkù àdàn jàǹbá náà. Yọ̀lẹ́lẹ́lẹ́lẹ́ mẹ́tẹ̀lú ti tọ̀rọ̀. Ọlọ́run dáríkà èyí tá sọ yìí pé wọ́n ń rùkú, wọ́n ń ìyọ́nú ọlọ́run ó ní àpèjúwe tó wọn ọlọ́run ọba fún wọn nígbò Irú àpèjúwe tó ń fi lélẹ̀ náà rẹ̀ nínú ìjírí. Gẹ́gẹ́ orin ọkọ̀ ọ̀dọ̀ ṣọ́pọ̀ ẹ̀mọ́. Wọ́n ní àpèjúwe wọ́n dà gẹ́gẹ́ bí Záì irúgbìn kan àrọ́jà ṣàkọ́à ìgbà tí irúgbìn yẹn rù síta oòrùn èyí tó kọ́kọ́ máa ń jáde nínú irúgbìn yẹn oòrùn jáde ó ní àwọn Yorùbá ni wọ́n pè ní ọgọ́mọ̀ àwọn kan ti pè ní ọgọ́mọ̀ ìtó jáde ṣàtọ̀ náà Ṣẹ́ẹ́zọ̀rọ̀. Ààzàrọ̀ ń fàṣẹ̀mọ̀ Ọlọ́run ní nígbà tó yọ jáde, ó wá fún ní agbára fásitàdùlázọ̀ ó wá nípọn. Ìsáwà ó wá dúó pọ́, ó dúó tàgidi kò dàbí ọ̀mùdún ọ̀mùdún làwọn ewé tuntun tó ṣẹ̀ ń jáde lára yìí èyí tó yọ láàrin jẹ́ ọ̀pẹ́ ọ̀pẹ́ ń mọ́ yọ kiri kan láì láàrin ọ̀pọ̀ ọmọ mi kí lẹ́ pé òun náà ló tó bẹ̀ ètò yọ tí nǹkan bá ń ṣùgbọ́n tó bá pẹ́ díẹ̀ tó lágbára yóò wá ní pọn àwọn dúró ẹ̀ẹ́dẹ̀mọ̀ nípa àgbọn lóko ẹ̀sí àwọn ọ̀bọ̀m̀bọ̀n kan wà níkà rẹ̀ wọ́n pè ní agbúrò kí lẹ́ máa ń rẹ̀ tó ìkan wà tí máa ń kó síbi ọ̀gọ́mọ̀ yẹn gangan àárín yóò jẹ lọ ló dẹ̀ ló pa ló pa onírìírí agbádá àbáṣúkò nìṣù pẹ̀lẹ́ àmọ́ bá gbìn síwájú lé wa nínú ọ̀yọ́ mo ti má gbèrè wọn gbàtà ló bẹ̀ta gbé bẹ̀ kí ó jẹ ìgbàdùn yìí ó fẹ́ mi ẹ́ ẹ́ àwọn èèyàn wá sọ fún pé àwọn àjẹ́ ló wà ní ẹ̀ ní àtọ́mọ̀ nígbà ní ọmọ ní nígbà ní àwọn ìbò bàbá ìsànmù báyìí ẹ̀mí àti bàbá ìsànmù nígbà náà mọ̀rẹ́lẹ̀ kan tó ń pa ọmọ ìpamọ́ ọmọ kéńdàgásì lọ́wọ́ gẹ́ẹ̀lì ó dàgbà ní ó lè jẹ́ ìyàwó pẹ́sidẹ̀ntì ọ̀yàwó gọ́ọ̀mù àwọn obìnrin women liberation àtàwọn feminist inú wọn ò ní dùn sọ̀rọ̀ yẹn wọ́n ní white mo níyà mo president of me ṣe sọ pé ó lè jẹ́ president of governor lógún lánàá torí pé feminism ò ṣe kí ni ń dà wọn láàmú. àtọ́dún amẹ́ríkà ti ń pariwo kádóyè ló jẹ pẹ́sidẹ́ntì nàìjíríà ọdún wo làwọn obìnrin jẹ pẹ́sidẹ́ntì ló ẹyẹ ẹyẹ ṣe látàyè ẹ̀dí rí wọn jẹ́ bẹ̀rẹ̀ wúrúwúrú jẹ́ pẹ́sìdẹ̀ntì tẹ́lẹ̀ ẹjí ò bá jẹ́ army tàbí CIA tó nímọ̀ nípa security ò lè jẹ́ pẹ́sìdẹ̀ntì ẹlọ́wọ́ rọra rẹ́gà ẹlọ́kà wọn ti kí tó fi dé àtìlẹ̀ látọ̀rí àwọn ọmọ jẹ́pàfì títí títí tí tó fi wá lórí ètò wà ń bẹ̀ ẹ̀ lè rí wọn jẹ́ wọ́n èèyàn rú nǹkan gbòòrò àwọn obìnrin lọ́dọ̀ wọn wọ́n rí wọn pé wọ́n weak wọn ò control wọn wọn ò America is almost a continent North America. sáà obìnrin kan tó jẹ́ pé yóò lóun ṣe menstruation lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ inú ọmọ ọ̀run president ibi tí ń ṣe jù páàdì láti bọ́m̀bù ló àbọ́mẹ̀rẹ̀ tí ń kọ́ ní pọ́pẹ̀ tí ó tí ń kọ́ sí lọ́wọ́ tí ń lo gland Nigeria is now right for female president. Ẹ lọ kọ́kọ́ tó ní US. Àwọn òdèrè jáde láti mọ́ra. Òdèrè jáde láti mọ́ra. Òdèrè wo Queen of England tó tó kú ni. Máàkì yóò gbé dání oríṣiríṣi yóò ápé yóò gbé. Ìjọba àwọn obìnrin lọ́sára ní ibi náà kan bí wọn ápé Queen of England. Máàkì yóò gbé aṣọ tí ó wọ̀ lóbẹ̀ ní ó wù dáadáa. Wọ́n ní wọ́n sọ̀rọ̀ sí jẹ́ ìpèdè jẹ́ ìpèdè ẹni láàrín. Tó bá tí ó sókúrú púpọ̀ ni. Tọ́lọ̀ ẹgbẹ́ àwọn ọmọ láti kékeré ní tí ń kọ́ bí ní tí ń kọ́ mú ní tí ń lé sí ìró. Ìwọ́n ní ìsìn ìró òwúrọ̀ lé kékeré fún ẹ. èyí lè ń jẹ́ lè ń ìwọ pátá lọ fi bá bọ́ọ̀lù láìpọ̀ pátá. lẹ́gẹ́rẹ́ náà kókóyò kókóyò obìnrin láti máa wọ pátá ti máa tó jẹ́ tó jẹ́ ọ̀la ti tọ̀ dàgbà. Bíjà bá dé bá ń ẹkún ó padà

àwọn obìnrin mélòó lọ́lọ́run sọ pé àwọn ya wa bá ń jẹ́ oṣù lè kó tó lè dákọ̀ obìnrin ó ṣe wàhálà ó làágùn síbẹ̀síbẹ̀ pàbó náà ní ọjà Jésù náà Musa Wáyé mẹ́rin ya Musa ya Nẹ́bì ni, àti gbọ́ sáwọn ìwò. Wọ́n ẹ̀ẹ́sẹ́ lẹ́rin ọ̀rẹ́ ìjọ̀ ilẹ̀ ìmẹ́ rẹ̀ lórí ilẹ̀ ìlú tó bá jẹ́ tẹ̀síì. Tẹ̀síì tẹ́

فانطلقت بالحق على الباطل فنبذه فإذا àbá tó ń ṣe tàbí ìkúrà, wọ́n bẹ̀rẹ̀ mọ́ kùnrin àìjú àwọn áàbùsì lọ. Torí bẹ́ẹ̀ máa wò ní bẹ́ẹ̀ bá máa ní owó pè mẹ́ta. Láwọn òkèèkè ó ní ẹ̀ má ti ju

ẹni orí ti túká tọ́kọ̀ lọ́ ti túká ó lè jẹ́ ìjẹ̀má ní ipò no remedy when the head is up ó lé ìbò kẹfẹ́ ti sọ there is no kìíní kan when the head is up abu abu there is no kìíní kan when the head is up táwọn sí òwúrẹ́ ẹgbẹ̀rẹ̀ ìgbòrò no kìíní kan when the head is up borí bá ti sọ̀kalẹ̀ kúrò lọ́rùn kò sí nǹkan tó ṣe mọ́ kò sí táwọn ṣe ló balẹ̀ mọ̀ ní táwọn ṣàánú wa tẹ̀síwájú àbára pàtàkì aláàbí ọgọ́mọ̀ yẹn yọ ó wá afún lágbára ó wá nípa ó wá dúró ṣe trunk, ẹgbẹ́ ilẹ̀ Yorùbá kí ni trọ́ǹkì igi náà lè jí jẹ́ ó dúró lórí igi ẹ̀ no sẹ́ẹ̀lì kan trunk trunk igi ẹ̀ka lórí branch ó tún wáyà sọ trunk ilé tó wà láàrin ibi tẹ́wé ní jáde ká tó sí ilẹ̀ tí gbòǹgbò wà igi náà ní ọwọ́ ìpè gbogbo àwọn tó jáde yẹn wọ́n wá dúró lórí igi wọn ti mọ́ tẹ̀síwájú. Àzùrọ́rù àgbẹ̀ yóò jí gbùrú ó wá ń kún àgbẹ̀ lójú. Kí ni ìgbìmọ̀ pọ́ fún wọn lójú ó jọ wọn lójú? Kò sẹ́ni tó lè gbádùn oko bí ẹni tó fi iṣu tíṣù áhù ó wá fún iṣu nítò iṣu yẹn wá lọ́mọ ìdó kún ó wá dénú oko gbogbo ẹ̀ wá dúdú lọ níníní yẹ kó gírì lọ ẹ̀rí tó tó gẹ́gbà jókòó inú ẹ̀ ó dùn tí ó rẹ́rìn músẹ̀ bàbá mi tó kọ́kọ́ àgbàdo tọ́nà wá ní kó lo pre-emergent àpapọ̀ tó jẹ́ pé mi ẹ̀ bá ti gbèsè àgbóṣán kó kò ní rú gbogbo àgbàdo wá jáde lọ́wọ́ àdúgbò ọjọ́ ọ̀sí gbogbo ẹ̀wà dúó yẹn wá wò lọ kòkòrò jíjẹ́ àbá ọ̀gbẹ̀ yóò bá rẹ̀ bí ẹ̀ yóò bá rẹ̀ ọmọ ní ìlú jígbù sùrọ̀ igi yẹn dúó kòkó ó fi gbìn ó wá ń bí so ọwọ́ wọn wá kan ọwọ́ débi tó ń fàdá sí àwọn ọwọ́ kan pé òun lè kàn sán òun lè débẹ̀ ìgbà tó wà á ṣe gbogbo kòkó tí wá so ó dúdú kò ní ìmọ̀ ó wá àwọn kan tẹ́ mọ̀ fún parí súrẹ́sù àbá ìṣó bá lérò oko yẹ ó dìrò ní pé lọ́pìn ni màá ṣe di bàjáàjì ní ìgbọ̀lọ̀ kòró làwọn ti á ti dúkú ìròjẹ́ bò ń zọ̀rọ̀ àwà ó kún àgbẹ̀ lójú ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀. Ìrọ̀lẹ́ ọlọ́run ní àwọn sàábé lòun ró nìyẹn bí wọ́n ṣe rí inú ànábì ó máa dùn torí iṣẹ́ ànábì ló jáde yẹn olókùn wọn tó lọ wọn inú ànábì ó wà máa dùn jíjẹ́ láwọn sàábé gẹ́gẹ́ bí inú àfà ṣe é dùn tó bá láwọn ọmọ kéwú tí wọ́n mọ kéwú tí wọ́n fi kéwú dábírà inú ọlọ́wọ́ àmọ́ ẹ̀dùn pé áà ah, iṣẹ́ tí mo rán ànábì ó jẹ́

Kùránù ti ní inú ọlọ́run dùn sí ẹni tó tú bá bí ẹ̀ṣẹ̀ jú. Arákùnrin kan ti ń lọ ní aṣálẹ̀ Desert. Kò sí in tó lè jẹ lọ́nà, kò sì sómi tó lè mu lọ́nà. Nítorí ẹ̀, in tí ó jẹ tí ó mu ó jù sẹ́yìn ràkúnmí ẹ̀. Ìwà lọ, ó wá sọ̀kalẹ̀ lórí ìràkúnmí bóyá ìgbà òkú ń bàrá àti irú nìyẹn wá sọ̀kalẹ̀ wọ́n rìn ràkúnmí sá lọ́mọ lọ́wọ́ ni ó wá wá ràkúnmí lọ títí kò wá rí ó wá tó ibi tó wọ́n fi sí ni àtọ́tọ́ bá lọ kí kúkú dé wá ń bí kájú ló bàjú àdébí ní inú rẹ̀ tó sọ pé áà ah, ọlọ́run wọ lẹ́rù mi èmi lọ kèmí ní olúwa rẹ̀ ó dúpẹ́ lọ́lọ́run inú ẹ̀ dùn débi pé ahọ́n rẹ̀ sáré ó wá ṣàṣùsọ látara bí ìdùnnú yẹn ṣe tó ó ti wọ lẹ́rù mi èmi lolúwa rẹ̀ nítorí kan pé ìwọ lolúwa ní rẹ̀ wá ní ọlọ́run dunnú tí ẹrú lè tó tún bá ju bí inú ẹni yẹn ṣe dùn nígbà tó rí ìtọ́jú lẹ́yìn tó bí ẹ̀rọ. Ṣẹ̀dá lẹ́dá ní ọlọ́run dùn tó fẹ́ kí ní ọlọ́run dùn kan wọ ẹsẹ̀ kan kó tún bá ń bẹ̀ tó ní òṣè mọ́. Ẹ bọ́lọ̀ máa dùnú fi ń kọ́. Ìkẹ́tẹ́ ìkẹ́tẹ́ iṣẹ́ kékeré owó ńlá

ẹ fún ọ̀gá ní pọ̀nà tó ká méjì ẹ sàárẹ̀ ti fún wa bàbá ẹ má owó rẹ̀ rẹ̀ à lẹ́kọ̀ọ́ sí ó tó wá lọ bàbẹ́ ó tó wá jọ mẹ́rin yẹ́ òun ti forí jì ní gbogbo tó ń ṣe sẹ́yìn ìgbà ìmọ̀ kan ní inú ọlọ́run ọlọ́wọ́ ní àwọn sàábẹ̀ yìí kí lọ́wọ́ láti máa fi kó ìbínú bá gbogbo kèfèrí yẹn pé gbogbo ẹni tó bá ti iṣẹ́ sìn bí àwọn sọ̀hábà inú àwọn aláìgbàgbọ́ òlédò sí láyé wọ́n máa bínú sí ni náà òun ti wá ṣe àdéhùn tí a gbé السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوا السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تدري تحتها الأنهار وأعد الله لهم وأعد لهم تجري تحتها الأنهار ọlọ́run ni òun ti ṣàdéhùn àlùjẹ́nà fún wa kí lọ́lọ́run tó sọ ń bí lọ́wọ́n ránájá wọ́n lẹ́yìn ọ̀rọ̀ wọn tó sọ nínú sọ́rọ̀tù sábà ó bí wàhádà lọ́wọ́ láàrín ọlọ́run ti ṣàdéhùn fún wa wà ádà lọ ilẹ̀ dínà áàmẹ́nu àwọn tí ó gbàgbọ́ wà á àti wọ́n ṣiṣẹ́ dáadáa nínú ohun sọ ábà kéde máa ẹni bọ́dì kèé ni ó ra wá bá ní ọkọ̀ abúlé mo ní tẹ̀lé kọlu utàhálà mi ni ó mi hábì ilì bàyá lòdì ní tọ́lọ̀sọ nínú wọn tọ́lọ̀sọ ń bí lè bàyá nìlì jíns kìí ṣe pé part of them àwọn àbá àwọn sàlàyé wọ́n ní mí lè bàyá nìlì jíns harfu jabri yóò tàbí ilé tawbihi àti kọ́pìlì ismili mubaham kọ́bìlàhù wọ̀rọ̀ fún ilé ibiham ánìhù bí bayani nau'i aw madatihi aw jinsihi بحيث يكون المجرور بعدها هو النص المذكور قبلها في المعنى لا بعد منه ولا خارجا عنه torí bí ó lẹ́gbẹ̀ẹ́ máa ta ẹ̀rọ sàmì wa ẹgbẹ́ tí ó dá ìrọ̀lá bí wà ń jókòó èyí wọ owó ẹgbẹ́ sáàsì ó lẹ́nu ní téèyàn bá lọ́mọ kí kéèyàn má máa lọ fà òsírí ẹ̀ nígbà míì kọ́kàn rẹ̀ ó lè balẹ̀ kí ara ẹ̀rọ rẹ̀ ó máa gbọ̀n ní àtúntò ní tẹ́kì mẹ́. ẹ ìdàkùnwọ́ náà bí ìké ó já tó lọ́mọ ṣe tẹ̀ sí. kó lọ gbé àyàrá òmò jẹ́ ìbèrè òmò ń gbọ́n ẹni tó kọ́ multiplication two times one tí ó mọ̀ títí nígbà tó wá débi multiplication matrices ṣé tí ó bá sí òkú yóò mọ̀ gbọ̀n létè common two by two matrix kò lè multiply ẹ kò gba certificate jáàzà kò gba yọ̀ǹda òdọ̀dà àwọn náà pọ̀ níṣẹ́ ọwọ́ ẹ̀yẹ ọ̀gá ẹ̀mọ̀ ọmọ mi nítorí pẹ́ẹ́tù wá fún iṣẹ́ kó máa ṣe yóò kàn lọ dá ṣọ́ọ̀bù tiẹ̀ lẹ̀ yóò jẹ àwọn òbí rẹ̀ ń pa wọn ṣe fírídọ́ọ̀mù fún yóò àwọn dá gbèsè báwọn òbí rọ́ọ̀mù bí ṣe ń kán káńsà tó ní káńsà ló bá yọ̀ nípa wùlẹ̀ tẹ́ ẹ́ńjìnì mọ́ àwọn nǹkan mọ́tò tó bá takú sí títì kí wọ́n á pè ọ́ tó bá wọn ṣe tó bá jẹ́ rí wáyà bí ṣe ń jó gidi ọkọ̀ ń náà mọ́tò tó bá takú sábà wọn yọ fíùsì kó ṣe kó tó máa lọ èyí tí wáìpà rẹ̀ òṣìṣẹ́ ti fíùsì rẹ̀ fún wà nílọ sí. torí náà ní níbí wọ́n ní kìí ṣe nínú àwọn sàábé ni wọ́n ń sọ o ń ṣàlàyé nafsulimakú in tí ó ń bá náà ní sọ in tí ó ń bá bọ̀ kọbílà ìlìmáàná làbáàdàn kéje pé nínú àwọn sàábé lọ́wọ́ bá ṣàdé gbogbo wọn tó ẹjá lọ kàlílé àlàyé ẹ̀wọ̀n àti ṣùgbọ́n mi pẹ̀lú ògbọ́lọ́ tó jẹ́ kíláàsì àbíbí tààlìmù àrẹ ṣàlàyé lè báyá Wọ́n yóò yàtọ̀ aláìtara jẹ́ ló ti ní wá ṣàlàyé ẹni ti fi ìtìnìlá yóò lè ẹni tí ò mọ́ tí ó rárá yóò lè. Ẹ̀rọ ṣàlàyé ó kẹ́ẹ̀ẹ́ pé yóò tẹ́ kìí tán, ṣùgbọ́n kò lè ju 10 minutes yóò yẹ gbogbo èèyàn ní ìṣẹ́rẹ́ ìdíjì seven ó ti yanjú ẹ̀ each and every one ṣé ní ṣe ẹ̀rá ìyẹ́rẹ́ so fánàbí sọ ní pé minimum each and every sọ̀hábà ọ̀kọ̀ọ̀kan wọn àti lápapọ̀ àwọn sàábé lọ́kọ̀ọ̀kan àti lápapọ̀ lápapọ̀ là ń sọ ọ́ bá wọn ní ọ̀kọ̀ọ̀kan wọn mọ́rò kójú ọ̀nìkan lẹ̀ ọlọ́ ní àwọn wọ̀nyí ò ti ṣàdéhùn àlìjẹ́nà fún wọn alìmọ́ Malik wàhímà ọlá tọ́lọ̀bá ní ẹbàbá ìmọ̀ Malik tó gbajúmọ̀ oníbà lágọ́ ni anànà sọ́rọ̀ kánú ìdàrọ́ àwọ̀sọ̀hábà radiyallahu anhum alladhina fatahu al-shama yaquluna wallahi la فيما بلغنا وصدقوا في ذلك فإن هذه الأمة معظمة في الكتب المتقدمة وعظمها وأفضلها أصحاب رسول الله رسول الله صلى الله عليه وسلم وقد نواه الله تبارك وتعالى بذكرهم في الكتب المنزلة والأخبار المتدولة ولهذا قال سبحانه ذلك مثله مثله في التوراة ثم قال ومثل في الإنجيل كالزرع أخرج شطأه أي ف Àdìmọ́ Málìkì ló sọ̀rọ̀ tí mo ń ká yóò, òun ló sọ̀rọ̀ yìí. Mo fẹ́ sáré lọ ní ojú àgbà ti rí ní. Wọ́n ní tàbá lọ sínú انظر الاستيعاب لابن عبد البر وتفسير ابن كثير tí àtàwọn àtàǹpé ní àbẹ̀sẹ̀ á sí ibnu abdulbari kan ibnu abdulbari kan náà àwọn ní àwọn àbá àmọ́jẹ́ àbí mẹ́mẹ́lẹ̀ yìí àwọn kẹsìrì náà mú ó àwọn àwọn pé àwọn kírísítẹ́nì tí wọ́n wà ní sham nígbà tí àwọn mùsùlùmí gba ìlú tàǹpẹ̀ ní Jerusalem Palestine nígbà ayé Umar bin Khattab radiyallahu anhu àrólé kejì lẹ́yìn ànábì ìgbà náà ní Islam wọ Palestine tí ẹgbọ́n pé Islam ti wà ní Palestine tẹ́lẹ̀ asọ̀gbọ́n rẹ̀ lánàá àbí jẹta ni ta Islam wọ Palestine nígbà tó dé Mísírọ̀ ní ìjì ẹbọ ló bá ń bẹ̀ ẹbọ ló lè kúrò ní Iraq kó wá lọ Palestine kó wá fi ìmọ̀ Ọlọ́run lọ́kàn fi lélẹ̀ ibẹ̀ ló kú sí ibẹ̀ ni wọ́n sin sí. kó tó wá níbi pé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àwọn Banu Israel nínú àwọn tí wọ́n sọ páwọn gba ìsá ọmọ mọ́ríámọ̀ gbọ́ ṣùgbọ́n wọn ò tẹ̀lé tawhid wọ́n bẹ̀rù àwọn róòmù wọ́n yí àwọ̀ ìmọ̀ ọlọ́run lọ́kàn tí ìsá gbé wá padà láti fi rí ojú rẹ̀ ọba róòmù kó má bàa pa wọ́n ìtọ́rọ̀ ọmọlẹ́yìn ìsá gangan àwọn àwárí yóò tí pè ní disciples àwọn tó pọ̀ jù nínú wọn ikú gbóná ni wọ́n fi pa wọ́n nítorí pé wọ́n ti ọlọ́run lọ́kùnrin torí ẹlẹ́bọ̀ làwọn róòmù ọ̀làjú róòmù ọ̀làjú ẹbọ ni wọ́n lágbára wọ́n lè jagun torí pé ọ̀làjú wọ́n wá látọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ̀ míì àwọn là ń ní Greek ẹlẹ́bọ̀ làwọn Greek náà ọ̀dọ̀ wọn làwọn róòmù ti rí ọ̀làjú róòmù ló wá pín ọ̀làjú ẹbọ wọ Europe tó fi dọ́dọ̀ àwọn British wọ́n sì kọ́ àwọn British lẹ́kọ̀ọ́ tó pọ̀ nínú ẹ̀ ní títì tí wọ́n kọ́ àwọn alẹ́ta ń ṣe lónìí kí ló fa títì fáwọn ró torí pé àwọn ń gun kẹ̀kẹ́ àwọn ń gun ẹṣin tó ní kẹ̀kẹ́ tí wọ́n ti ń gbé ọba àti joyè kẹ̀kẹ́ ò sì lè rìn lọ́nà gbákùgbàkù kẹ̀kẹ́ ẹṣin àti kí wọ́n ṣe ọ̀nà fún òun ló ṣe sábà bí jẹ́ báwọn àfáà ṣe ṣàlàyé pé tí wọ́n fi wá ń ṣe títì fún kẹ̀kẹ́ ẹṣin tọ́bà ọmọ ìgbà kọjá ẹlọ́wọ́ bá lé òwò ẹgbẹ́ kẹ̀kẹ́ lòun náà mọ́ tí wọ́n bá ń empire day láti pé kò ní gbé mọ́tò ẹṣin ni ó fà yóò àjókòó sínú kẹ̀kẹ́ tí wọ́n kọ́ lọ́dọ̀ róòmù pẹ̀lú àwọn british ìtànà bẹ́ẹ̀ kọ́ ni wọ́n rí wọ́n lukó gbọ́rọ̀ mi lọ rẹ̀ lónìí ẹkún àwọn róòmù yẹn àwọn tí wọ́n jẹ́ pàábíhù àwọn tàbíhùn fún àwọn àwàrí yìí àwọn tí wọ́n tẹ̀lé àwọn ọmọlẹ́yìn Jésù yẹ gẹ́gẹ́ àwọn ò fẹ́ kúkú gbóná ayẹ̀nà wà ní Kùránì wọn ò kúkú gbóná bí tàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n wá yí Ọlọ́run ṣoṣo padà sí mẹ́ta lọ́kan ọkàn yẹn wọ́n tí ó dúró torí àwọn ọmọ lẹ́yìn wọn ọmọ sọ́gá ọ̀kan lọ́lọ́wọ́n ní ọ̀kan ni táwọn róòmù bá dé mẹ́ta ni that is logic philosophy ni wọ́n lò ìròrí mẹ́ta nínú ẹyọ kan inú ọba róòmù wá dùn sí wọn wọ́n wá adopt ẹ̀sìn as state religion wọ́n wá ọba róòmù wá ní òkè eléyìí láàmú lò sí ẹ̀sìn wa. Mo rò ẹ̀sì rí pé pópù àkọ́kọ́ róòmù náà ló ti wà ìgbóná bí pé ẹ̀sìn àgùdá ní ẹ̀sìn àgùdá ti àwọn róòmù Roman Catholic mission bí wọ́n ní sùkúù nípa rẹ̀ Roman Catholic ni. bí wọ́n bá wà nípò rúpa rcl ní bí wọ́n wà nínú rolẹ̀ Roman ni. ayébà tí pánẹ́tì ṣẹ̀dé táwọn lọ búùkù kalẹ̀ tí a fẹ́ bráùtù lóru night bráùtù wọ́n pè kí nìkan ní mẹ́sẹ́njà yàwó mẹ́sẹ́njà wọ́n wọ ṣáàtùrù wọ́n bá máa pẹ́ báwọn Philippines Catholic náà ni wọ́n wọ́n bẹ́ẹ̀ nìkan pàdé what is your religion I'm a Roman Catholic are you an indigene of Rome? no, I'm a Philippine. But why don't you be, why are you not a Filipino Catholic? Only I've never thought about this. Wọ́n sì ti kọ́ lówó ní orí lórí ṣáàtì yẹn mọ́ ó já dànù ní sọ́mọ róòmù ní ọ́ ìtẹ́bí náà ló ń ṣe àti ní ìsinmi pé kí n sọ pé mecca muslim or meccan islam nàìjíríà ká ṣe bọ́ ọmọ nàìjíríà ní ní lọ́dún kò sówó tẹ́ ẹja níbí yóò dé róòmù róòmù yóò padà pínwó ìfún yìí èyí tó sì pọ̀ jù àwọn ará pápítà ní ó nà abẹ́rẹ̀ nù àwọn tí ó nà ọmọ jẹ́ olóyè kan àwọn ẹni ló lè ní fóòtù lẹ́nu orí yẹn àwọn tó lè ní fóòtù olóyè wọ́n ní nọ́mbà láyé kó bá ti ti dà bá ti kàn lẹ̀ lọ́mọ ìjókòó ọkùnrin náà pè ní okòó nàìjíríà ẹ̀kọ́ lẹ́nà bí ìtọ́lú kọ́kọ́dà kódókòdó ẹ̀ kádínà àwọn páàdì àgbà ní àwọn kádínà àwọn ló lè di pápá ṣẹ̀ríà Islam ẹni bá jẹ́ mùsùlùmí kó dúpẹ́ torí náà wọ́n ní àwọn wọ̀nyí nígbà táwọn mùsùlùmí wọ ìlú wọ́n ní àwọn àgbà nínú àwọn páàdì àti àwọn àgbà nínú àwọn àlùfáà ṣọ́ọ̀ṣì wọ́n wá ń sọ wípé àwọn wọ̀nyí khairu minal hawariyyin àwọn sàábẹ́ táwọn wò wọ́n dáa ju àwọn ọmọlẹ́yìn Jésù lọ àwọn àgbà wọn nínú àwọn àlùfáà wọn ló sọ níjọ́ náà lọ́hùn tí wọ́n lọ ah, ah! ó ní ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn mọ́ mílímọ́lì kì ní wọn ò kúrọ́ torí pé ìjọ wa yìí mùsùlùmí islam ó ní ìjọ tó dáa jù tọ́lọ́n sì ti sọ nípa wa nínú tírà tó ṣáájú àwa la tóbi jù àwa la lọ́lá jù àwọn tó sì dáa jù nú wa làwọn sàábé ìyẹn lọ́lọ́n ti sọ̀rọ̀ wọn ọlọ́run ti ṣàlàyé wọn nínú Qur'an òdí nìyẹn tọ́lọ́run bá fi sọ pé dáálíkà mọ̀sálù fi Tawrah àlàyé tó ń ṣe nípa àwọn sàádẹ́fẹ́ ní ire ni wọ́n náà láti ṣe nínú tàwẹ́ta ṣáájú ọ̀rọ̀ ló sọ ọ́nù Qur'an àbọ́kùn jiyàn tó káwọn sàádẹ́ ó tó dáyé lọ́nà ti ròyìn wọn nínú tàwẹ́ta ìyẹn làwọn àgbà páàdì àtàwọn àgbà alùfáàlù sáárí wọ́n ti mọ̀ ó wà nínú tàwẹ́ta ọlọ́tún ní wọ́n mọ̀ sálù fílì ní ìjì ń bẹ́ẹ̀ ní ìjìlá bẹ́ẹ̀ páwọn kan bọ̀ wọ́n ló oré pọ̀ wọ́n àwọn eléyìí dáadáa àwọn ọmọlẹ́yìn lọ. mo rò pé ọlọ́gbọ́n rẹ̀ lóró yẹn wọn nínú kíni nínú kùránì pé kí kùránì tó dé ta oré sáàtì yìí láti sọ̀rọ̀ nípa àwọn sàábé ìwọ ọlọ́wà sọ̀rọ̀ nípa àwọn sàábé ní ìlú pé wọn ò dá ọlọ́ọ̀ni wọ́n dá nínú tàwọ̀rẹ́sà wọ́n dá nínú ìjìlá wọ́n nínú kùránì tí wọ́n bá rí wọn ò lónìí tàwọ̀rẹ́ bá ṣèké ìjìlá òpùrọ́ tó sọ ní ìdí rẹ̀ táwọn apájọ́lá fàbíṣẹ́ bí kù lẹ́gbẹ́lá jẹ́lẹ́ ọlọ́wọ́ sàánú wa nítorí náà wàkàdá ní ká sáàbùrọ̀ sí àwọn sábẹ́ Imam Malik ló sọ mífà wáyé di ha di ilẹ̀ ayà àìdọ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a lè rí kọ́ nínú ayà yìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ anna lis-sa'abati fadlul mubashara fi mu'azarati wa ta'yidi wa nafsi rasulillahi sallallahu alaihi alákọ̀ọ́kọ́ nínú ta tún lè rí lánú àyà ìyàtọ̀ sí èyí hàn lójú sí à ní pé ọlá ìgbàwájú ọlá kí mo pé ìgbàwájú àti jẹ́ ni àkọ́kọ́ níbi àtìlẹ́yìn ìkúnlọ́wọ́ àti àrànṣẹ́ ànábì àwọn sàábé lọ́lọ́wọ́ bá fún ọlá àgbáwájú àti kíni ìjẹ́ni àkọ́kọ́ àtìlẹ́yìn àtàránṣẹ́ ànábì àwọn sàábé lọ́lọ́run fún kò bá wa ẹlẹ́ẹ̀kejì ìsbáàtù ni yákí wàkọ́sí wàhímẹ̀tì sọ̀ábà fìlẹ̀ ìbáàdà sí annáhùnlélẹ́gbì wáhdà a lè fi rílẹ̀ wípé àníyàn àwọn ó rílẹ̀ pé àníyàn àwọn sàábé èrò wọn àkólékè wọn nípa ìjọsìn fọ́lọ́run ọlọ́run nìkan ni wọ́n ṣe fún wọn ò ṣe fẹ́ lòmíì nínú ara yìí kí lẹ́rí ọlọ́run ní yàtọ̀ tàbúnà fadlamina lọ ìwà rìdìwánà ìgbà tó lọ ròyìn pé tààrọ wúrú kàá sùjàdá ó rí wọn tí wọ́n rùkú tí wọ́n forí balẹ̀ ọlọ́run ní yàtọ̀ tàbúnà fadlamina lọ ànáhà lillahi ta'ala wahda eléyìí ní bí rilẹ̀ pé ọlọ́run ọba ń jẹ́rìí sí ọkàn àwọn sàábẹ́sẹ́ gbogbo ẹ̀sìn tí wọ́n ń ṣe wọ́n ṣàfọ̀mẹ́ ẹ̀fọ́lọ́ àìjẹ́bẹ̀ ni ọlọ́run ní sọ pé yàbẹ̀tà òun nà fọ́dùlẹ́rùn nínú ọgbọ́n ìwà ìdíwà àná wọ́n náà sọ ọ́ láàrín وصفهم الله تعالى أي الصعابة بكثرة العمل wàkásírọ́tì sọ́lá wàhíyà khairul a'mali ṣọ́tíé ọlọ́run ọba alékẹ́ ọláròyìn àwọn sàádé pẹ̀lú iṣẹ́ ere tó pọ̀ ẹ̀rìkọ́lọ́ ní tààrọ́ ohun aláwọ̀ fi iṣẹ́ ní ìròyìn wọn pé ẹ̀rì wọn tí wọ́n ń roko ẹ̀rì wọn tí wọ́n ń ṣàgbẹ̀ ẹ̀rì wọn tí wọ́n ń kọ́lé ọlọ́run rúkà wàbìlì ìkláàs tí alìlà azàwàjálà ti ṣàfọ́mọ̀ ìrun tí ó ń kí fọ́lọ́run wàlì ìtìsá ẹ̀yìndàlọ́ ìtààlà àti ẹ̀san tàbí ọlọ́run ọba tí ń yìí ó dùn nínú bẹ́ẹ̀ sì ni àwọn sàábé náà wọ́n ní ayọ̀ ọkàn bí jẹ̀zílì sàwà áó jẹ̀zílà sàwà pé ẹ̀sùn tó lọ́wọ́ san àwọn yìí àwọn sàábé gba tító pẹ̀lú ẹ̀ wọ́n dunnú sí wọ́n yọ̀ sí kí lásán náà àlùjánnà gbòrògbé ọlọ́run sọ pé òun yọ́nú sí wọn nínú àwọn kan lè rí múyìn ní ẹ̀ ó ní òun yọ́nú sí wọn ìyọ́nú sí ni wàá wà akbaru minal wàá wà akbaru kàmàkọ́lá jalla wa ala wà ridwanu minallahi akbar ìyọ́nú ọlọ́run ọba ló ṣe kí ni ló ga jù lórí ilẹ̀ súra 9 àyà 72 sára lọ́ọ̀bẹ̀ súra ti tọ́ọ̀bà súra tàǹkà àti kàtúmẹ̀ sẹ́yìn ṣùgbọ́n lọ́ọ̀bẹ̀ súra 9 àyà 72 ọlọ́run lóhun yọ́nú sí wọn yàtàgónà fọ́nàmínà lọ́wọ́ àrùdíwánà wọ́n á dà lọ́wọ́ làwọn mímọ̀ sírọ̀ tán وعلى الله المؤمنين والمؤمنات جنات Ọlọ́run ló ń ṣe àdéhùn Wọ́n ṣe péré lẹ̀. Ọjọ́ bí wọ́n kọ́ ní ìbọ̀tẹ̀ bí jẹun náà. Ọjọ́ bí wọ́n kọ́ ní ìbọ̀tẹ̀. Wà rí ni wọ́n nù nínú wọ́n àti ìyọ́nú látọ̀dọ̀ ọlọ́run, akíbá olótóbi ju àlìjánà yẹn gan. Torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé bí gbogbo ọmọ àjẹ́nà bá ti wà lìjẹ́nà tán lọ́jà wà lóòrùn. Ọlọ́run ó tún wá